sí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìbéèrè ìta bá ní nípa àlámọ̀rí ẹ̀sìn ní ẹ̀sìn wa àlè Islam الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجودن أجودنني أجود سيبك olùwẹ̀lẹ̀ dá wa ó ṣe fún àwọn èèyàn láti jẹ́ ọjọ́ tó ṣe a rí i pé ọdún tó wà nínú ẹ̀sìn Islam ọdún méjì ní pàtàkì yàtọ̀ sí ọdún tó máa ń wálẹ̀ kan lọ́sẹ̀ kì í ṣe gbogbo ọjọ́ jùmọ̀ ọdún méjì pàtàkì tá a wí yẹn wọn náà lọ́dún ìtúnu Ramadan àti ọdún iléyà eléyìí tó ṣe pé ń kalẹ̀kùn gbàgbàgbà tó dé tán yìí ọdún nínú ẹ̀sìn Islam èkíní kejì àwọn ọdún yìí wọ́n ń wá ní lẹ́yìn ìjọsìn ńlá Ramadan òun náà ni oṣù tó ṣe pọ̀ ga ju gbogbo oṣù oṣù tó lù wá sọ Al-Qur'an kalẹ̀ nínú ẹ̀ Allahu azza wa jal tó ṣe ká ṣe sùyàmù oṣù Ramadan ó ṣe ní ìjọsìn àti orígun kan nínú ẹ̀sìn Islam márùn ní ìparí Ramadan yìí bó ti ṣe jẹ́ ìjọsìn ńlá yìí àfẹ̀ẹ̀kan ṣe láàrin ọdún olú ẹlẹ́dàá wa ní ká parí rẹ̀ pẹ̀lú ọdún ọdún tá à ń ṣe o ọdún tó nítumọ̀ púpọ̀ ni ó lè ríru rẹ̀ níbòmí ìjọsìn ọ̀parí tó jẹ́ ọ̀kan nínú orígun ẹ̀sìn Islam márààrún olúwa wa ní lẹ́yìn rẹ̀ ẹ ṣọdún ìdùnnú ńlá ni torí ẹ̀ lánàbì sallallahu alayhi wa sallam sọ pé lis-sa'imi farhatan farhatun 'inda fitri wa farhatun inda liqa'i rabbih ìdùnnú meji ń bẹ fẹ́ni tó ń ṣe ni ìdùnnú ní ìgbà tí bá ń túnu ìdùnnú ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá sálábà pàdé Allahu azza wa jalla lọ́jọ́ gbẹ̀ndàl qiyama kò ṣe jẹ́ ìdùnnú ọjọ́ tó ṣe pé Ramadan ọgbàjọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n tó lọ ní kí àwọn sẹ̀mí di parí ẹ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé ó rí parí rẹ̀ ṣùgbọ́n ilé ìwòsàn ló wà tó ṣe pé kò gbádùn olúwa ní kí ìwọ kó o rí ìparí rẹ̀ lálàáfíà àti pẹ̀lú ayọ̀ olúwa ní kó dunnú ní ọjọ́ ọdún ọdún iléyá eléyìí tó dé tán yìí ńṣe lòun náà máa ń wáyé lẹ́yìn ìjọsìn ńlá pàtàkì tóun náà tún jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn ìsìláàmù márààrún òun náà ni alhajj ẹ̀rí pé àwọn alálàájì láti òní lọ òní tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù dalhijja eléyìí tí a wà nínú rẹ̀ yìí tó jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù may òun ló ṣe déédéé ọjọ́ kẹjọ nínú oṣù dalhijja òun là ń pè ní yọmọ tarwiyah láti òní ìlọ iṣẹ́ àjù ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu àwọn alálàájì tó ṣe pé àníyàn tí wọ́n ní pé àwọn fẹ́ ṣe hajj tamattu tí wọ́n ti síwájú ṣe umra tẹ́lẹ̀ òní yìí wọ́n tó ti gbé ihram wọ́n ti dàníyàn lọ́tún pé àwọn fẹ́ ṣe hajj a sì mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà nígbà tí hajj tó pẹ̀lú umra tó ti tá a ti ṣe síwájú lásìkò tó ṣe pé a padà sílùú wa lẹ́yìn umra mẹ́kà náà la wà bí tòsí rẹ̀ àwa ṣe hajj lọ́dún náà àjẹ́ pé hajj yẹn ti di tamattu láti òní lọ iná ní ṣe hajj bẹ̀rẹ̀ ń pẹrẹwu fẹ́ni tó ṣe pé tamattu ní ṣe ó tún tẹ̀síwájú lọ́tún fẹ́ni tó ṣe pé qiran àbí ifrad ló ń ṣe gbogbo alálàájì pátá porongodo láti gbogbo ibikíbi tí wọ́n bá wà lónìí oníkálukú wọ́n máa lọ sí Mínà ni labbaik allahumma labbaik labbaik la sharika laka إن الحمد والنعمة لك والملك لا شريك لك tẹ́lẹ̀lá jìbá ti dé mìíràn lónìí ibẹ̀ là ń fẹ́ kí wọ́n ti sọ̀látò dọ́hùr asr maghrib àti isha àwọn sọ̀láàtì mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ṣe ní mìíràn wọ́n máa ṣe sọ̀láàtì ẹyọ kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ṣùgbọ́n olúwa ṣèdẹ̀kùn fún wa pé ìyọ́ bá jẹ́ rákà mẹ́rin nínú àwọn sọ̀láàtì yìí kó wọ́n máa ṣe rákà méjì méjì péré títí tí lọ́lọ́ tó fi wá má nọ́mbà ti parí àṣùbà lọ́la ọ̀la ni ọjọ́ àràfà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé alhajju àràfà ìdúró àràfà gangan ni hajj alálàájì ó máa bẹ ní Mínà títí tí ó fi di pé ilẹ̀ má òórùn yọ wọ́n gbéra kúrò ní àràfà wọ́n gbéra kúrò ní Mínà wọ́n máa lọ sí àràfà wọ́n gba Muzdalifa kọjá tẹmati wá dé àràfà ń bẹ̀rù ibẹ̀ la ti ń fẹ́ pé wọ́n ti ṣe sọ̀láàtò dọ́hùr àti sọ̀láàtò làásùr lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti kọ́kọ́ ṣe kútúbà lẹ́yìn tó bá pèpè fún sọ̀lá yóò ṣe kútúbà bíi sọ̀láàtò jùmọ̀à yóò ṣe kútúbà méjì nígbà tó bá parí kútúbà yìí wọ́n ṣe kọ́ọ̀mà ìmáàmù ó ṣe tó bá ti parí rákà méjì wọ́n ṣe tó bá ti parí wọ́n ṣe kọ́mọ wọ́n tún ṣe sọ̀látù làásùn ní rákà méjì gbogbo ẹ̀ wáyé lákòókò sọ̀látù bọ́ọ̀r gbogbo àwọn alálàájì pátá níbi táwọn náà bá wà àwọn aṣíwájú wọn kọ̀ọ̀kan láyé ibi táwọn náà wọ́n máa ṣíwájú wọn ṣe sọ̀látù bọ́ọ̀r àti sọ̀látù làásùn ní rákà méjì méjì torí èèyàn pọ̀ kọjá kátó lẹ́yìn lè má mọ ẹ̀yọ̀ kan wọ́n máa ṣàdúrà àfẹ́ kí alálàájì tó bá di lọ́la káwọn ṣe sùyàmù à ń fẹ́ kọjá wípé wọn à ṣe sùyàmù lọ́la yẹ́bí sọ wá nínú hadith wọ́n ń jiyàn lọ́dọ̀ kan nínú àwọn àyàwó ànábì sallallahu alayhi wa sallam sànàbì ń ṣe sùyàmù ni àbí ò ṣe sùyàmù lọ́jọ́ Àrafà ìyàwó ànábì wa gbé wàrà ránṣẹ́ sànàbì sallallahu alayhi wa sallam ànábì gba wàrà yìí lórí ràkúnmí tànàbì jókòó ó wá gbé igbá wàrà ó gbé sẹ́nu ó mú láti fi ṣe àfihàn fáwọn èèyàn pé òun ò ṣe sùyàmù lónìí torí kí ni àwọn fọkànhá wọ́n ní níta fẹ́ òun náà ní kí gbogbo olórí tẹlẹ́mù níbikíbi tá a bá wà láyé ká ṣe sùyàmù lọ́la nítorí pé ó wá nínú hadithi abu qatada radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam sọ pé àwọn tọrọ lọ́dọ̀ allah kó tàtàrà sùyàmù ọjọ́ àràfá kó fi máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ kó fi máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ǹjẹ́ kó fi ọdún méjì rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe tó tún kárí alálàájì náà báwọn náà ń fẹ́ kí wọ́n ṣe sùyàmù lọ́jọ́ àràfá ní àràfá ìfẹ́ ànábì yìí tó mú wàrà ní ìjọ àràfá ó fi hàn wípé lọ sí hajj ti bẹ nípò pé ń hajj kò ṣe lọ́jọ́ yìí ń fẹ́ fún wọn ni káwọn máa yàtọ̀ sí ti Abu Hanifa sọ Abu Hanifa ní tó bá ti mọ̀ pé tó ń bá sọ sùyàm kò ní kọ́ dínà òun láti lè ṣàdúà lọ́jọ́ yìí kò ní kọ́ dínà òun láti dúró ṣàdúà kò sí nǹkan tó burú kó ṣe sùyàm yẹn àwọn èyí tó pọ̀ jù nínú àwọn fuqaha wọn la kórìíra rẹ̀ ẹni tá a fẹ́ fún òun náà ní kó má ṣe sùyàm lọ́jọ́ yìí wáyé o àwọn tá a wà ń lé lọ́la á ṣe sùyàm nítorí pé olúwa máa ń tàtàrà rẹ̀ pa ìṣọ́ méjì rẹ̀ al rahimahullah wọ́n ní wọ́n ní ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ hàn as-sagha'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé lómi ọmọ tẹnámá yóò máa tẹnámá ẹ̀ṣẹ̀ àti ìwà abú àti ìwà àdánù pé tí wọ́n bá ti ṣe sòyàmùjọ àràfá wọ́n ní máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ìyẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wáyé o alálàájì tó bá ti wá di pé wọ́n kú ní àràfá lọ́la tó rùn bá wọ̀ وتماسي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بقبوة أتني تولو حج أتني تولو حج أنفاني لكني ومن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ذكر أفضل الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير àdúrà tó lọ́lá jù òun náà làdúrà jọ àràfà nítorí wàá lóore jù tèmi àtàwọn ànábì tó síwájú mi wí ní ọjọ́ àràfà òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir à ń fẹ́ kí gbogbo wa náà tẹnu mọ́ àdúrà yìí lọ́la. àtẹni tó wà ní hajj àtẹni tó wà nílé torí pé òun làdúà eléyìí tó lọ́lá jù gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ tánà bí sallallahu alaihi wasallam wí torí ẹ̀ káwa náà pọ̀ ládùá a kì í sára fáńbò mi àfi ní pápá àràfà ní mẹ́kà àmọ́ ọjọ́ àràfà náà lọ́jọ́ àràfà fún gbogbo mùsùlùmí gbogbo àgbáńláyé ìgbàláyé sì wà fáwa náà ká máa tọrọ àdúà lọ́jọ́ àràfà yìí torí oore tó ló máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ àràfà kó lè bá a fi ṣe àwa náà ṣùgbọ́n oríire fáwọn ọmọ ẹ̀yà wa táwọn lọ sí hajj oríire tiwọn ọkà màmá nítorí pé wọn nu hadith tánàbí sallallahu alaihi wasallam ń tọ́ka sí olúwa yóò fi àwọn ẹrú rẹ̀ tí wọ́n lọ sí hajj tí wọ́n ń bẹ ní pápá àròfà olúwa yóò fi wọn ṣe fáàrí níwájú àwọn màláìka lọ́la yóò máa sọ pé àwọn ní àwọn ẹrú mi wọ́n wá bá mi ṣọ́ọ̀ṣẹ́nu ọ̀bọ̀rọ̀ láwọn ẹni tó ṣe pé irun orí wọn worowóró ni wọn ò ráyè yá eruku sì tún bẹ lára wọn kí ni wọ́n ń fẹ́ gan-an ọba tó ṣe kó ti mà ṣùgbọ́n yóò tún máa béèrè kó lè bá a ṣàfihàn fáwa tá a mà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé àforíjì rẹ ni wọ́n ń tọrọ olúwa ni ishadu ẹ jẹ́rìí sí o fa inni qad ghafartu lahu torí pé èmi ti foríjì wọn oríire ńlá yìí iná ní bẹ fún ọtọ lọ sí hajj lọ́jọ́ tọ̀la mẹ́jọ á jẹ́ pé ìrégbè àti ìranù àwọn nǹkan tí ò wúlò ìlọ́wọ́ a máa mú gbọ́ lọ́la ò ní mójútó kókó pé kó o wà nídúró kó o máa tọrọ orí ayé àtàlùkìyàmà ní pápá àràfà wáyé o tó bá dúró tó bá rí ọ ìgbàláyé wà pé kó o jókòó tó bá sì jókòó tó o sinmi díẹ̀ à ń tún fẹ́ kó o tún dìde padà kó o máa ṣàdúà títí tí ó fi di pòrùn wọ̀ tóòrùn bá ti wá wọ̀ ẹ gbéra ó dé Muzdalifa ní Muzdalifa lọ ibẹ̀ lẹ́ti ṣe sọ̀láàtúl àti sọ̀láàtúl ìṣá magrebu kò ní dín sí mẹ́ta rẹ̀ sọ̀láàtì làìṣá olúwa ṣe ìdẹ̀kùn fún apẹ́kọ́jẹ́ráká méjì á sùn ní pápá Muzdalifa nígbà tílẹ̀ bá mọ́ á ṣàṣùbà ìyẹn ni pé ọ̀tún lànà ọ̀tún là ń wá lọ́jọ́ ọdún anabi sallallahu alayhi wa sallam ó fi yé wa pé nígbà tí àwọn alálàájì tó bá ti parí àṣùbà ní Muzdalifa àmì tẹ́kùn lọ sí Mash'arul Haram ibi tí mọ́ṣáláṣí Muzdalifa wà ní wọ́n ń pè bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ń dún bẹ́ẹ̀ òní waqaftuha huna wa jam'un kulluhu mawqif èmi dúró ń bí o gbogbo Muzdalifa làyè dúró nítorí pé tá a bá sọ pé gbogbo èèyàn gbọ́dọ̀ lọ dún bí tànàbí dún àfàìmọ̀kẹ́mi ọmọ bọ̀ níbi tí èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bíi mẹ́ta tí wọ́n ti jọ wà níbì kan náà bí èèyàn mílíọ̀n mẹ́ta kí gbogbo wa sọ pé ayé ẹyọ kan tánàbí dúró làwa náà fẹ́ dúró ìfúnfúnfún ọ̀sẹ̀lẹ̀ tánàbí sọ pé gbogbo bí tẹ́yìn náà bá dúró ti tó tọ́ níbẹ̀ yẹn lẹ́tì wá máa tọrọ ẹ máa ṣàdúà ẹ máa tọrọ orí ayé àtàlùkìyàmù tílẹ̀ bá ti wá máa kedere kó tó di pọ́ọ̀rùn yọ ẹ gbéra ó di mìíràn nígbà tí ẹ bá ń lọ lọ́nà ẹ dẹ̀bi tá à ń pè ní wàádìí muhassir wàádìí muhassir àyè ìyá ni ìbẹ̀lú olúwa ti pa abúrahàtà run ẹni tó gbé irin tó dojú rẹ̀ kọ mẹ́kà ipò ń fẹ́ lọ wó kàbà àyè tí parun tiẹ̀ ti bà nù. wáyé o tẹ́ bá wá débi tẹ́ ti sọ̀kò ibi tí ọjọ́ àyè sọ̀kò ńlá ìbẹ̀lẹ̀ ti sọ̀kò lọ́tún láàyè ọ̀tún sọ fáwọn sọ̀háàbà nígbà tílẹ̀ má ó ní iṣẹ́ mẹ́rin la fẹ́ ṣe lónìí o á sọ̀kò á pa ẹran á fa orí wa ká tó lọ ṣe tawaful ifada torí ẹ̀ lásìkò pé ọjọ́ yìí ni yawmul hajjil akbar torí ẹ̀ ọjọ́ yìí lọ́jọ́ ọdún fún gbogbo mùsùlùmí ní gbogbo àgbáńlá yìí wọ́n ń wá lẹ́yìn tá a ti parí iṣẹ́ hajj ẹ wo orígun ńlá nínú àwọn orígun ẹ̀sìn islamu márùn-ún èyí tó lọ́wọ́ ní ọ̀ranyàn rẹ̀ ẹ̀kan ṣoṣo ni nínú ìgbésí ayé ọmọ èèyàn lẹ́yìn iṣẹ́ hajj yìí lọ́dún wa torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ọdún nínú ẹ̀sìn islam ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ńlá lẹ́yìn ìjọsìn ńlá ló máa ń wá torí pé kìí ṣe nǹkan tá a kàn fọpọlọ gbé kalẹ̀ kí ẹ jẹ́ àwọn pé jọ́njọ́ báyìí hmm. àwọn kí ni ká tún á máa ṣe àbẹ́ ẹ máa ṣe nǹkan báyìí hmm, hmm, Allahu azza wa jalla wa torí ẹ̀ tí ọdún tá a pè ní ọdún ìtúnu Ramadan àbí ọdún léyà tó o tó yẹ kí náà kópa gẹ́gẹ́ bí a ti ṣe rí ọdún léyà tí ń tó ṣe pé ẹ̀sìn rẹ kò tẹ̀tì tẹ́lẹ̀ náà ó sì fi jọ́kan sọ pé wòye ṣe mùsùlùmí má mùsùlùmí náà lọ wà ó ń sojúṣe rẹ nínú ẹ̀sìn Islam nígbà tí ọdún yìí bá dé tó ló wá bá bù ọ láti rí tó ní tó lè fi pẹran léyà à ń fẹ́ kó pa à ń fẹ́ kó pa ẹran léyà torí pé ọ̀kan nínú ìjọsìn ńlá téèyàn á máa fi súnmọ́ Allah lọ́jọ́ ọdún yìí òun náà ní ká pẹran léyà torí ẹ̀ yàtọ̀ sí ìwọ tó ṣe pé o ti fi Islam lé ọjọ́ tipẹ́ ìdákúrekú ni sọ rẹ wọ́n á rí i pé léyà ń bọ̀ náà á lọ ra mùsòrò ó dé mọ́wájú ilé ọ̀ ń tan ara rẹ̀ jẹ ara rẹ̀ lásán ló lè tàn jẹ àwọn mùsùlùmí ni wọ́n lọ́dún ẹni tí kìí bá ti ṣe mùsùlùmí kọ́ mọ́ tan ara rẹ̀ jẹ torí ẹ̀ bọ́dún yìí ti ṣe ń bọ̀ iná ni nǹkan àdùnnú ńlá ń bọ̀ nǹkan àdùnnú ìpè ọjọ́ ọdún ni ọjọ́ ọdùnnú ńlá ni ẹnì kíkó kọ́dún yìí wọ́n tó dé gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà àkọ́kọ́ yìí àwọn ọjọ́ ńlá ni eléyìí tó wá nu hadith Abdullahi bin Abbas رضي الله lọ́dọ̀ imam al-bukhari àtàwọn onítìrà sunan wípé kò sí ọjọ́ kan tó ló ẹlẹ́dàá nífẹ̀ẹ́ sí iṣẹ́ rere nínú rẹ̀ tó tó ètí máa ní ṣiṣẹ́ rere nínú àwọn ọjọ́ yìí lọ a sì máa ń sanyàn ní àdìpẹ̀lẹ̀ ẹ̀san lórí dáadáa téèyàn bá rí ṣe eléyìí tó pọ̀ ju bí ṣe máa ń sanyàn lẹ́san téèyàn bá ṣe nígbà míì lọ láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí torí ẹ̀ ẹ́ rí i pé ọdún kó tó bẹ̀rẹ̀ àwọn dáadáa ńlá ti síwájú ẹ̀ torí ẹ̀ olúwa ẹlẹ́dàá kó ti kọ́ bá wa láyé kọ́ bá wa láyé ó sì bá wa nídẹ̀ra. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one now lẹ́yìn náà kó tó tún di ní kó tó di pé mo gbàgbé lọ́la tó bá ti di lẹ́yìn àṣùbà ọ̀la ti ṣèjọ àròfà òfin ṣẹ̀rí àṣọ pé kí gbogbo wa lẹ́yìn tá a bá ti parí sọ̀lẹ́tù àṣùbà kama allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa lillahi alhamd á bẹ̀rẹ̀ láti ẹ̀yìn àṣùbà lọ́la eléyà ń pè ní takbiratun muqayyada eléyìí tá à ń ti ń ṣe tẹ́lẹ̀ láti ìgbà tó sùn dùlhíjà ti bẹ̀rẹ̀ à ń pè ní takbiratun mutlaqa eléyìí á wí lẹ́yìn àṣùbà lọ́la lẹ́yìn sọ̀látò dhuhr lẹ́yìn asr maghrib àti isha bẹ́ẹ̀ náà látún wí tó bá di ní ọ̀túnla lẹ́yìn àṣùbà lọ́jọ́ ọdún lẹ́yìn sọ̀látò dhuhr lẹ́yìn asr lẹ́yìn maghrib lẹ́yìn isha àtún wí ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún lẹ́yìn gbogbo sọ láti kọ̀ọ̀kan yóò tán lẹ́yìn àásùrì ìjọ kẹrin ọdún eléyìí ká mójútó ní wíwí ìgbà wo la bẹ̀rẹ̀ sí wí lẹ́yìn tó bá ti ṣe lọ lọ astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram torí pé yàrá ńlá wa aisha radiyallahu anha nínú sahih muslim àtàwọn tíra míì ọlànàbí sallallahu alaihi wasallam tó máa parí sọlẹ wọn kì í bẹ́ẹ̀ nìkan ní sọ̀rọ̀ ṣáájú kí tó sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram lẹ́yìn eléyìí àwa sọ pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd sunna sì ní kíkálukú ọ̀dá tiẹ̀ wí ẹ̀ẹ́dẹ́gí lè má kọ́ máa wí ká máa dá lóhùn bẹ́ẹ̀ ni kò bá súnà mú ká máa wí lápapọ̀. zero eight zero two four four eight one four four one naam ẹ tó wà lórí ètò orúkọ yín àti ìdásí ń pè ó. naam ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ ṣe ni pé ẹni tí kò ṣe mùsùlùmí. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ọwọ́ ọwọ́ ti ìyàwó ká bó ti ìyàwó àwọn sọ pé kálákàlá òbí rẹ̀ ṣé ó lórí láti dá àbí ìpìlẹ̀ òbí rẹ̀. kí ló dé tẹ́bí yorùbá ni yín kí ló dé tẹ́ àmà kí ni yorùbá òun ni bárakàlá ọ̀sán ọjọ́ ẹgbẹ́ tó ṣe zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam asalaamualeykum àwọn naam ẹ̀tọ́ wa lórí ètò wàlékún sálà àwọn rahmatullah àbàràkàtù orúkọ yà ti dá sí pé ọ. Àmín ẹ̀bá ṣe ìbẹ̀rẹ̀ ń pápákọ̀ ẹ̀jọ̀. Àti ń gbọ́ yẹn ṣe pápákọ̀. Ìjẹ́ la fẹ́ bí àwọn ọ̀gá wa ẹ̀dá fún ọlọ́run rẹ̀ lọ́wọ́. Àwọn kan gbogbo káfí mọ̀ pé ẹ̀sìn ìsìlámù wà yìí kì í ṣe ọ̀dá sí ibi àwọn mùsùlùmí kan àti ìwà mùsùlùmí tó ń gbogbo tí wọ́n ṣe yìí. wọ́n kó ọjà àmọ́rú mùsùlùmí káwọn ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ìbéèrè kejì ẹ̀dàpọ̀ pé yàrá ń kírun lọ́wọ́ àbójú ìtàwá ìtàwá tó fi bá jà lóra lókè ìwọ́n alhamdulilayi àkọ́kọ́ kò sẹ́nìkan nílé ayé tó ṣe pé ó jẹ́ ẹni tó mọ́ tí kìí ṣẹ̀ tí kìí ṣàìdá àìdá àtẹ̀ṣẹ̀ àtàbúrú kò ya ẹnìkan sílẹ̀ àwọn mùsùlùmí lè ṣàìdá ó lè ṣàbúrú ẹni tí èsì mùsùlùmí lè ṣàìdá ó lè ṣàbúrú kí a wá ti torí pé ẹnìkan nítorí ẹ̀sìn wo ní ṣe ìgbà tó ṣàìdá tó ṣàbùrúkọ àmọ́ á lọ mẹ́sìn ìkórìíra ẹ̀sìn ni wọ́n ń pè lẹ́yìn ìkórìíra ẹ̀sìn ni wọ́n ń pè níta ni ò sí nínú àwọn ajínigbé ajínigbé kò kò ní identity bákan náà àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe dánàdánà kò ní identity so gbogbo àwọn bandit kò lá identity àṣẹ bí láìpẹ́ yìí ni mo ń gbọ́ tẹ́nìkan tí wọ́n sọ fún mi release kan tá a ròyìn wípé àwọn tí wọ́n túbà nínú àwọn boko haram tí wọ́n láwọn ò ṣe iṣẹ́ ìgbésùnmàmí so wọ́n ní iye òǹkà báyìí nínú wọn ni mùsùlùmí òǹkà báyìí nínú wọn ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì òǹkà báyìí nínú wọn ni abọ́gibọ̀pẹ̀ ebi nàìjíríà yìí náà lájọ torí ẹ̀ pípé lẹ́yìn ẹni tó ọ̀gbọ́n tọ́jára oko òní ọ̀mà sọ̀rọ̀ ń tẹ̀ ń sọ ara nǹkan tí ìjọba ń ṣe náà nù pé káwọn èèyàn lajú káwọn èèyàn lajú torí ara ìlajú náà ni máa bí sọkúsọ gbà tí ó jẹ́ pé ilé ẹ̀kọ́ wà lẹ̀ ọ̀ ẹ̀kọ́ ẹni tí ò ẹ̀kọ́ tí máa ń sọ̀rọ̀ kọ̀rọ̀ wọn kún ni máa jáde lẹ́nu rẹ̀ abùkátà ká kẹ́kọ̀ọ́ abùkátà ká lajú ẹ rí ara náà ni máa bí pé níjọ́ tí ẹlòmíì bá wọ bàálù báyìí inú bàálù ni ó ti máa yàgbé ara ara ni so ọ yẹ kó pa torí ẹ̀ tí ara oko tí ọ̀gbọ́n ara oko tí ọ̀làjú tí wọ́n bá ń sọ̀rọ̀ ìyẹn kà á kún nítorí pé tiẹ̀ nìkan ní òye iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi gbọ́n ìlú konu kúrò lára rẹ̀ ọ̀pọ̀ tí ẹ sì lè ti bọ́ nítorí pé kò sínkù ẹni tẹ́ lè kọ́ lẹ́kọ̀ọ́ mọ́ agídí ti kán rọ̀ rẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ pé ẹnìkan ẹ̀yà kan ẹ̀sìn kan ní í ṣe kínní kan ọ̀rọ̀ àwọn ará oko tí ọ̀làjú ni ó sì ti yẹ ká làjú jù bẹ́ẹ̀ lọ. wáyé o kò sẹ́nìkan láyé tó gbọ́n tí ń fẹ́ káàbúrò sọ ọmọlàkejì o ọmọlàkejì rẹ̀ ń ẹ̀bá àjọ jẹ́lẹ́sìn kan náà ẹ̀bá àjọ jẹ́lédè kan náà ẹ̀bá àti jẹ́lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bá àjọ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bá àmọ́jọjọ́ màlúù kan náà ẹ̀bá àjọjọ́ màlúù ṣébí èèyàn jọ ni gbogbo yín kò sẹ́nìkan torí rẹ̀ pé tí máa fẹ́ káàbúrò sèèyàn ẹgbẹ́ rẹ̀ torí ìdè eléyìí báyìí tí aburú bá wá ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó lè kásẹ̀ rẹ̀ kó àfi kí àwọn èèyàn ṣọ̀kan àfi káwọn èèyàn ran ara wọn lọ́wọ́ kí wọ́n sì tún ran ìjọba gan náà lọ́wọ́ nítorí pé ìjọba ó lè má dá mọ aburú tí ń ṣẹlẹ̀ fúnra ara rẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ta ló lobo ọlọ́pàá ní ìsinyìí báyìí ẹ̀ ń kàn pọ̀ ọlọ́pàá lágbófinró agbófinró òfin wo lọ́fẹ́ gbérú ẹ gbọ́dọ̀ gbìyànjú láti ta ló lobo nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń bí báyìí nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń bí báyìí torí pé tọ́lọ́pàá bá wà níbi iṣẹ́ wọn kì í ṣe gbogbo tí ń lọ́nù ìlú wọn rí kódà tán bá ní cctv tán fi ń rí gbogbo tí ń lọ́nù ìlú so ibòmíì lè pamọ́ sí wọn torí ọ̀wọ́ bíi ti kámẹ́rà dé ni tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ ní sọ máa ń sin gbogbo olúlé ayé nù àwọn ọlọ́pàá ó ti ní nọ́mbà kan tó jẹ́ pé gbogbo èèyàn ní ọ̀hà sórí láwọn orílẹ̀-èdè kan tá a mọ̀ àwọn lè sọ pé three three three three yìí lẹ́ẹ̀mẹ́ta ni kò sẹ́ni tí ò ti hà sórí gbogbo fóònù tẹ́ bá ti tẹ three three three ẹ ti pàkíyèsí àwọn agbófinró pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń bí báyìí o ká tó wí ká tó ṣẹ́jú ká tó fọ̀ ẹ rí àwọn náà ti dé àwọn orílẹ̀-èdè kan àti pé nine nine nine tẹ bá ti pè báyìí àwọn agbófinró ti débẹ̀ ok kí ló dé tó ń ti gbogbo facilities tí wọ́n ní tó yẹ pé gbogbo títì gbogbo kinní ni wọ́n ti ní kámẹ́rà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìmọye nǹkan ní ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní mà tí ọmọ àlù aráàlú tóun ẹ̀ ṣe agbófinró tí ò bá ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tí ó bá wọn fòpin síbàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìlú ò lè bẹ lálàáfíà ìlú ò lè bẹ lálàáfíà tọ bá ti ṣe ń gbé orílẹ̀-èdè ní ìsinyìí báyìí ẹlòmíì tó wá ti rọ́lọ́pọ̀ ìpè ní ọ̀mọ̀ ẹsẹ̀ ìpè ní ọ̀mọ̀ ẹsẹ̀ kò fẹ́ rí wọn òun náà sì ló ń fi ẹ̀mí tiẹ̀ lẹ̀ wọ́n fẹ́ fi àyà wọ́n fẹ́ dojú àyà kó ewu láti jẹ́ pé kí ààbò ọjẹ́ ti gbogbo wa tó ń gbà tẹ̀mí ọ̀bá lè fún ní àlàyé tí ń ṣẹlẹ̀ bóòlù náà sì lọ ọbẹ̀ kò sí bí ó ti ṣe lè lọ ọbẹ̀ bákan náà kí sí pé kí agbófinró náà kó níbọn kó ní àfàjá kó ní gbogbo nǹkan tó lè fi dojúkọ ìjà ni ló lè jẹ́ ó borí ìjà àwa náà tó jẹ́ pé àníbàn àwa tá a láfànjà a gbọ́dọ̀ máa ṣàdúà ká má tiẹ̀ réwu ká má ra burú ó sàn ju kó dí ká borí rẹ̀ lọ nítorí pé téwu ọ̀bá tọ̀ wá wá táburú ọ̀bá ṣẹlẹ̀ láwùjọ wa àti soríire ńlá torí pé tó bá ṣẹlẹ̀ tán bàbá borí rẹ̀ gángbà míì à ọ̀pọ̀lọpọ̀ lè fara torí ẹ̀ ká pọ̀ ládùá so káwọn ìjọba náà káwọn náà sì ṣe nǹkan tọ́tọ́tọ́ yẹ nítorí pé ẹ̀mí ọmọ èèyàn tẹ̀rí ọ̀wọ́n o ẹ̀mí ọmọ èèyàn wọ́n nísìnyí akramakumullah èèyàn ń sin ewúrẹ́ a bá rí i kí wọ́n gbé òkú ewúrẹ́ wa wọ́n gbé wá sẹ́nu ọ̀nà ilé wa níta kọ́ béèrè ní pé kí ló ṣe wọ́n á ní à ìyáálé ọ̀kan ló lù pa sẹ́mi pé ewúrẹ́ ló lù pa <laughs> ìyáálé ọ̀kan ò ní rí ò ní rẹ́dọ̀ fi lórí òróǹro á rí i pé yọ́ọ́ da owó ewúrẹ́ wa padà kódà bọ́ bá san owó ewúrẹ́ kò ní dàbí ewúrẹ́ kátó apẹ̀mí ọmọ èèyàn ẹ̀mí ọmọ èèyàn wọ́n tí ìjọba bá ń dáàbò bẹ̀mí ọmọ èèyàn níjọba tó ń jẹ̀jọba tí ìjọba ò bá dáàbò bẹ̀mí ọmọ èèyàn àti dúkìá rẹ̀ ìjọba èè jẹ̀jọba nítorí pé ìjọba ló ká ọmọ ìlú lọ́wọ́ dè wípé ẹ̀yin ò gbọ́dọ̀ ní nǹkan àjà torí pé tẹ́ ẹ bá ní nǹkan àjà ẹ máa sẹ̀mí ara yín sùtà kò á ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan kan rí i pé oògùn máṣíìnì mu àwọn náà ti ra mọ́tò lọ́ba lọ́ọ́ gègùn díẹ̀ wípé ó kùbí gbà lónìí ìwọ òun níbà ìwọ ò níbà yọ pààyàn àbí òní pààyàn yọ pààyàn so ìjọba ní kẹ má ní nǹkan jà ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba tó ní ká má ní nǹkan jà òun náà gbọ́dọ̀ ṣetán láti dojúkọ ewu lọ́nà tí ó fi dáàbò bo àwọn èèyàn wọ́n ní kí ló dé táwọn èèyàn máa ń pọ̀ lórílẹ̀‐èdè kan ju orílẹ̀‐èdè kan lọ àní àwọn tó ń kọ́ ẹ̀kọ́ sociology ilmul ijtima wọ́n ní ìdí tí àwọn èèyàn fi máa ń pọ̀ lórílẹ̀ kan ju orílẹ̀ kan lọ ẹ̀rí nàìjíríà ń bì àwọn alápọ̀jù láfíríkà ń bì ló ń kà nínú sábàbí rẹ̀ ni pé oúnjẹ táwọn èèyàn máa jẹ tí wọ́n fi sẹ̀mí ọ̀pọ̀ nbì nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi sẹ̀mí ní rọrùn ọ̀pọ̀ nbì bí olúwa ti ṣe wá ṣe wá tá a pọ̀ kò sí nǹkan tó yẹ wá bí kò jẹ́ pé ààbò tó péye nàìjíríà lọ wájú ní gbogbo áfíríkà yìí nítorí kò ní dùn mọ́ wa bá a ti ṣe pọ̀ kẹ́nìkan máa dín wa kù kẹ́nìkan máa ṣe kú pa so ara nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ni orílẹ̀-èdè kan àti mo lọ rí láfíríkà yìí ni wọ́n àwọn àwọn tí mo á lọ bá ń bẹ̀ wọ́n ń gbé mi rìnrìn àjò láwọn ìlú kan lọ sílùú kan nínú tó yà mí lẹ́nu jù òun náà ni pé àní ti rìn jìnnà láti rú Ògbómọ̀ṣọ́ yìí sí Ìbàdàn a sì ti rí ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe nǹkan ogun tó tóbi mẹ́ta àwọn eléyìí helicopter wọ́n ń ṣe àwọn eléyìí artillery wọ́n ń ṣe àwọn eléyìí missiles ni wọ́n ń ṣe láfíríkà ń bì náà so àwa ó yẹ ká ti ju gbogbo àwọn eléyẹn lọ nítorí pé orílẹ̀-èdè wọ́n gbọ́dọ̀ wá ààbò fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn kan máa wá sọ́dọ̀ wa lálàáfíà kan máa jáde lálàáfíà nídùnnú wa àwa àwa káwa náà bẹnu ilé wa kẹrù ọmọ bá wa òun náà làlàáfíà ọ̀rọ̀ ti débi pẹ́lúmi nìsí wọn lè jáde sẹ́ńkùlé má tọ́jọ́ bá ti di pé ń kẹnu bọ́ po ọ̀pọ̀lọpọ̀ lè jáde sẹ́ńkùlé má kẹ́sì máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó yẹ kí wọ́n ń da omi àlàáfíà wọ́n ń dàrú yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àtọ̀húnrìn wà nínú ó yẹ kí ìjọba náà máa ta lọ́mọ orílẹ̀-èdè òun orílẹ̀-èdè máa ní dátà fọmọ orílẹ̀-èdè rẹ̀ àwọn ò ní ẹ̀rí pé nin ní ìsìn olè lọ́gbàá lọ́jà sògbógbó orú eléyìí náà ní máa fà gbàjọ káàrí kaná èsì pé ńgbà tí nǹkan bá bàjẹ́ tán iná làwọn á sọ pé ẹ kó ban jáde ẹ kó ìbọn ta ni ìbọn burúkú táwọn ti kó wọlé ńkọ́ ní ìsìn tẹ̀ ń bá ń lọ lójú ọ̀nà ẹ rí i pé wọ́n lè wọ́n lè gbogbo kálukọ́ kan máa kọjá ni wọ́n máa sọ ọkú dúdú sọlọ́pàá òun náà ni wọ́n kọjá ẹlòmíì gbé nǹkan ìjà tó ti kó lè fi dorílẹ̀-èdè rú ó gbé sínú bóòtù so tí wàhálà bá sì ṣẹlẹ̀ ọlọ́pàá yìí náà wọ́n kọ́kọ́ máa wá ká pípa àwọn fẹ́ pa so ìgbà tó yẹ ká ṣe àṣe èsì tó yẹ ká rí làwa wá ń wá láì ṣe nǹkan tó yẹ ká ṣe so àwọn aróko ni wọ́n máa pé kínní kankan ẹnìkan ẹ̀sìn kan ìlú kan ọ̀gbọ́n rárá ọ̀gbọ́n rárá gbogbo àwọn tó fẹ́ da nǹkan rú kò síbi tí wọ́n ò sí kó ló ẹlẹ́dàá kọ́ bá a tún orílẹ̀-èdè wa sí. lẹ́yìn eléyìí ẹ wá ní ẹ fẹ́ ṣe sọ̀láàtì súrà lẹ kọ́kọ́ kí ẹ ké fatiha tó bá yẹ pé ẹ bá rántí ẹ kà fatiha ẹ tún á tún súrà ké ẹ kà fatiha ẹ tún súrà ké ẹ wá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá sálámà. zero eight zero two four four eight one four four one. 08024481441 wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yẹn àti ìta sí ń pẹ̀lú. àwọn kalẹ̀ na ìbéèrè yín o. na ẹ̀dá àpèjọ́rò yẹn pé ẹni tí à ń sọ fún pé kò ṣe kò ṣe níbẹ̀ wá bọ̀ ní máa kí àwọn kan sọ pé mùsùlùmí ni àmọ́ ọ̀rọ̀ rẹ̀ léwu àwọn kan sọ pé kìí ṣe mùsùlùmí mọ́ ẹlẹ́kejì ńlá mú kìí ṣe mùsùlùmí. zero eight zero two four four eight one four four one naam waaleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yóò ti fi dá sí naam ìbéèrè yín o mo ṣàkíyèsí ìwọ̀n kan dájọ wà níbi tí a ti ṣiṣẹ́. àjọ lọ fún onímọ̀jú ìkan náà ẹni tó wá ṣe ìmọ̀mù rẹ̀ ó dàbí pé láti ìgbà fẹ́ ṣe ìkọ́mọ̀ tán ni pé ìmọ̀mù rẹ̀ ló fẹ́ sí ẹ̀rọ tó kù lẹ́yìn ìmọ̀mù rẹ̀ rẹ̀ ṣùgbọ́n láti tẹ̀lé rẹ̀. wọ́n á padà ń béèrè lọ́wọ́ wọn pé àkéyìn ìdílé bíi ṣe báyìí ẹ̀sìn tó lẹ́yìn ìmọ̀mù rẹ̀ ẹni yẹn tẹ̀lé àti mọ́mù yẹn bí ọmọ ilé ìfẹ́ náà ni wọ́n wọ́n ń dún níbi pé wọ́n wọ́n jẹ́ ibi tí wọ́n. Oya oya oya iṣẹ́ bá wà pa ẹ̀jẹ̀. Wọ́n máa pa ọ́dà lọ kàdá. Hmm. Wọ́n á ní ṣé mo lè máa tò sẹ́yìn mọ́mù yẹn lára ìpín mi sí èrè àrídá títí mu ẹ̀yìn rẹ̀ gbogbo èèyàn lẹ́ni àpọ́nlé ẹ gbọ́dọ̀ tàbùkù ẹnì kankan ṣáájú kẹ́ tó rí ní tó yín má dájú pé ẹni àbùkù ni torí de eléyìí báyìí tí àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tẹ́ lè fọkàn tán tí wọ́n bá ti lè sọ̀rọ̀ fún yín ó ti tó ọ̀sẹ̀ dìgbà tẹ́ bá ní ẹ̀yin náà fojú rí hmm. kìí ṣe gbogbo nǹkan lẹ́ lè fojú rí láyé ó dà gẹ́gẹ́ bíi pé oṣù láàrì hmm. tá a fi mọ̀ pé Ramadan bẹ̀rẹ̀ èèyàn mélòó ni ó rò sùn táwọn kan bá ti rí tá a gbà wọn pé ó ti tó tó bá ti kéde pé tọ̀ wọ́n rò sùn ẹ̀bẹ̀rẹ̀ sùn yá àmọ́ ti tó torí pé tí gbogbo wa bá sọ pé dìgbà tá a bá rí ẹ̀yìn tí rọmọdán bá ti pé mẹ́ta lẹ lómi ò rí so ọjà pé ọjà gbèsè mẹ́ta nù so bẹ́ẹ̀ náà ní irú eléyìí àwọn ẹni tẹ́lẹ̀ fọkàn tán tí wọ́n ń purọ́ àwọn ẹni tẹ́lẹ̀ fọkàn tán tí wọ́n ń sọ níjàmbá àwọn náà sọ fún yín pé ń ṣiṣẹ́ báyìí báyìí níṣẹ́ burúkú tí ẹ sì fi ọ̀rọ̀ Allah tẹ́ fi dẹ́rùbà wọn ẹja rántí pé gbogbo owó kù ẹja rántí pé olúwo ṣèṣirò fún náà ọ̀rọ̀ wọn tó fi ṣiṣẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. naam. naam ẹ tó wà lórí ètò wàhálẹ́kùn sẹ́lá àwọn àkùtù aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ìtẹ́sí pẹ̀lú. kí ni ìbéèrè náà. kí ni ìbéèrè yín àwọn ti dá yín lọ wọ́n ti dá yín lọ. wọ́n ti dá yín lọ nígbà tí èsì pẹ̀ gbọ́ yorùbá ṣebí ṣebí yorùbá nìwọ èèyàn ń ṣe mùsùlùmí ọwọ́ afẹ́yàwó àwọn á sọ pé barakallahu fi nígbà tí èsì pọ̀ máa ń tó ṣe ẹ kú gbéyàwó ìyàwó ni mẹ́ni o ṣebí yorùbá nìwọ àbí wo la ṣe jù. zero eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yá àti ìdá tí pẹ̀lú. Jami ló ń kún látọ̀tẹ̀. Naam, ìbéèrè yín. Ìbéèrè ni pé mo ṣàkíyèsí pé ẹni ajá ìbéèrè. Mo hmm? kò bí ṣe pẹ̀lú ìbálòpọ̀ àkókò tí a kò jẹ. Wọ́n á sọ̀rọ̀ yàwó àlàyé. Kẹ́hìn. Wọ́n àbí àgbé. Mm-hmm. kò yé mi kó tún ẹni tó béèrè yẹn kó tún tún béèrè àgbọ̀ nǹkan tó sọ yìí. arábìnrin wọn béèrè pé ó ti tó bíi ọdún kan àwọn kẹ́fín pé ọkọ àwọn àti ẹni tó jẹ́ ọ̀rẹ́ àwọn wọ́n jọ ń ṣe wọléwọ̀de lẹ́nu kan ti jọ ṣe so nípa bẹ́ẹ̀ àwọn ń jà àwọn bínú gan ṣùgbọ́n àwọn òbí àwọn àtàwọn òbí bá wọn dá sí àwọn ọkùnrin yìí òun ni wọ́n ń bínú nísìn kò gbọ́ so àwọn kan jọ wà ní jíjọ wa pípé tọ̀ bóyá yóò máa ṣó rẹ̀ lóde pé kò sí nǹkan kan àmọ́ táwọn bá jọ wà nílẹ̀ òun máa ń tóun fara gbá wọ́n á nítọ̀ ní ìsìn ara ti ń ní àwọn débi pé ṣé àwọn wò pé ṣé ìṣẹ̀ Islam fààyè gba káwọn lọ ra ẹ̀rọ tí wọ́n ní wọ́n ń ṣe é sí pé àwọn òfin máa gbọ́ bùkátà ara wọn pé torí àwọn ti gba gbogbo ìgbìyànjú gbogbo ètò obìnrin làwọn ti lò arákùnrin yóò alhamdulilayi ìgbà tí ó bá ké bẹ́ẹ̀ sọ òun tọ́ ni torí àwọn ọba yín débẹ̀ àyè hmm. sì dá lérú hmm. tó bá pò tọ́ ni nǹkan bá sàn kò sí tàbí ṣùgbọ́n ọkọ yín ṣàìdá ìwà burúkú ó sì ní gbèrè gbogbo ẹnikẹ́ni tó bá bá ṣàgbèrè ìwà burúkú ni zina kátó wá pé ọ̀rẹ́ ìyàwó rẹ ọ̀rẹ́ ìyàwó torí de eléyìí ká Allah karanti pé ìdájọ́ ń bẹ ń jọ gbẹ̀ndà kìyàmà kò sí nǹkan kan tá a ṣe tá a ṣe gbé à ń ṣe pamọ́ ni torí de eléyìí tó bá yẹ pé bó ti ṣe ṣẹlẹ̀ nu àwọn bàbá bàbá tí wọ́n dá sí gan àwọn náà dá sí nídásí ti Yorùbá ni àwọn ò ní fẹ́ kí nǹkan bàjẹ́ ṣùgbọ́n lábẹ́ òfin ẹ̀sìn Islam á ah, tó bá jẹ́ pé wọ́n bá ń lo òfin ṣẹ̀ríà ni ọkùnrin yẹn kò ní wádìí sí i dípò pé ọmọ ajanu pọnpọn yóò máa tún ṣagídí kan ìwọ tó ti níyàwó kí lọ wá dédìí zina òfin ṣẹlẹ̀ ni pé o ti lẹ́tọ̀ọ́ kan pọ tó hmm. o sọmọ pé nígbà tó o sì ti kù kò túmọ̀ sí pé o ti bọ́ níjọ́ gbẹ̀ndàlùkìyàmá zina tó o ṣe yí báyìí tó bá wo olúwa ó jìyà rẹ̀ àfi tó bá wù láti forí jìn ìyàwó rẹ̀ kú mọ́ tóun rí pa burú lòun ṣe àtìbàjẹ́ tóun bínú tó faraya ẹ dákun àìdá tó ṣe dà ṣé kí ni tó ń wá ṣe lọ́dọ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé òun lọ́ wà fún ọ òun lọ́ wà pàtì òun á ń wàwà kú wàá lọ sára ẹlòmíì ìyàwó wa ń bínú pé ojúṣe tèmi tí mo wá ṣe lọ́dọ̀ rẹ̀ ń ló ń ṣe pẹ̀lẹ́ lòmíì ọwọ́ apá òun tì ní ìsìn nítorí pé òun lẹ́lẹ́nu gbọ́rọ̀ àbí yóò sì gbà àkótó gbà àyè wà fún obìnrin láti sọ fún pé wọn náà ọ̀fẹ́ ṣèyàwó rẹ̀ má ìsìláàmù gbà kọ́ bọ́ dànù nítorí pé eléyìí tẹ́lẹ̀ náà kìí ṣe ọkọ tó jẹ́ pọ́ kájú òṣùwọ̀n kí ni túmọ̀ pé níyàwó tí a ń létọ̀ lọ ṣe zìnà tó eléyìí túmọ̀ sí wípé àgbàláyé wà fún ọkọ bọ̀ dànù èló ló fọ́n sọ̀dáàkì dá sọ̀dáàkì rẹ̀ padà kọ́ sọ fún kó o ṣe má tó bá ti ṣe nǹkan oṣù ẹyọ kan ó ti parí nu ọlẹ́tọ̀ọ́ láti lọ lọ́kọ mi ọjọ́ bó ti ṣe jẹ́. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh yàmù ló láti ọ̀sẹ̀. nà ìbéèrè yàn. yóò mo bèrè ni pé àwọn àti àgíríkì àtẹ̀yìn wọn fún ètò òtúnṣì wọn pẹ̀lú ìbálòpọ̀ àkọ́kọ́ sí àbòsí ẹ̀ ẹ̀míkà ló máa fi kojú àti kúdótọ̀. wọ́n á fẹ́ mọ̀ ìjẹ àwọn nǹkan yìí ayé ẹ̀yìn àbí àjẹ ó wà láàyè. alhamdulillah kò sí nǹkan tó burú nù kọ́ jẹ́ adìẹ gíríkì àkọ́kọ́ kìí sùn lọ́ọ́ dára rẹ̀ Allahu azza wa jalla ló dá incubator ò lè dá adìẹ incubator kò lè dá ẹyin yé so ẹyin tó ti wà tó ti pàdé yé iná ní incubator ni wọ́n fi sàbálẹ̀ lórí tí wọ́n padà di ọmọ adìẹ ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ èèyàn wọ́n wò pé adìẹ léwu wọ́n èyí tètè yé kí wọ́n pa mọ́ so yọ pẹ èèyàn sì pọ̀ láyé so èèyàn bùkátà àti jẹran adìẹ wọn bùkátà láti jẹyin ju iye tí adìẹ bílẹ̀ ti ń yé lọ ju iye tí ọmọ tí adìẹ bílẹ̀ ń pa lọ so nítorí délé yìí báyìí ọmọ èèyàn wa kọ ọbọ ẹyin wọn kọ ọbọ ẹyin lójú látàrí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n wá wá ọ̀nà wo lẹ́yìn yìí ni wọ́n fi jẹ́ pé ọgbọ́n ti ń kubétọ̀ incubator ọmọ bá wọn pa yóò máa bá wọn pọ ọmọ adìẹ bákan náà adìẹ yìí náà gan tí ó fi máa ẹ adìẹ tá à ń sin lé ní ìsìn ó lè sọdún kan tí ó rí gbóǹkà adìẹ greek ni wọn ti sọsẹ mẹ́ta àfà ó ti kúnnù sásùn so báwọn ṣe dọ́gbọ́n sí lànà àkọ́kọ́ kò sẹ́ni tó ní túláàsì kọ jẹ o o lè máa wádìí ìbílẹ̀ ká kí wọ́n máa jẹ o sì lè máa wẹ́yìn ìbílẹ̀ ká kọ́ máa jẹ àmọ́ kò sí nǹkan kan tó sọ adìẹ greek náà dé wọ̀ kò sí nǹkan kan tó sọ dé wọ̀ eléyìí jẹ́ ti adìẹ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tá a bá mọ nǹkan kan tí wọ́n fi ń bọ́ adìẹ àgíríkì dàgbà tó jẹ́ pé ṣẹ̀rí àlè má fọwọ́ sí òun ní ká ṣèbéèrè nípa rẹ̀ a sọ pé tó ẹ bọ́ wọn pẹ̀lú tí ò ní kinní yìí nù tẹ bá sì mọ̀ pé ẹyin tí wọ́n fi nkubétọ̀ pa tí ń dọ́mọ díẹ̀ tẹ bá mọ̀ pé nǹkan kan wà nù ẹ́ńjìnì náà tẹ́yìn ń wò pé tó lè takò ṣẹ̀rí àìsàn Hmm. eléyìí la lè dáhùn fún àmọ́ pé káwá pé ẹ má jáde àgíríkì ẹ má ṣe pé kí nígbà tí èkó fẹ́ da irú hmm. eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń ẹ rí i pé àwọn tí ń wádìí yẹn náà ọ̀pọ̀lọpọ̀ máa ń yí mọ́ wọn lọ́wọ́ hmm. ní ọdún kan ní England àwọn màálùú ní ńláńlá tí wọ́n máa ń fún wàrà lára wọn ní ọ̀pọ̀lọpọ̀ màálùú tí wọ́n bí ṣe máa rí so wọ́n wá rí i pé àwọn màálùú yẹn wọn ò tún máa dàgbà tó báwọn ṣe ń fẹ́ kí wọ́n dàgbà so kí wọ́n jẹ oúnjẹ kọ́ mọ́ lọ títí kí wọ́n ti tóbi lọ́nà tí ọ̀dà so wọ́n á bẹ̀rẹ̀ sí ni fún àwọn màálù ní nǹkan tí ọ̀jẹ̀ má ti wọ́n jẹ gbogbo ṣàkí ẹran àti gbogbo ohun tó ń bẹ nínú ẹran tẹ́ran jẹ àti bí ìgbà tá à ń fẹ́ran lẹ́ran jẹ ṣebí ń lọ́sàn àwọn màálù di wèrè tá à ń fi sọ wípé màálù ya wèrè ní England sòun gbà tí àwọn náà padà dẹni tí ń sálé nítorí màálù tó ní màálù náà ńgbà tó ya wèrè tán kò fẹ́ ríyàn máa àwọn náà tó bá yí mọ́ wọn lọ́wọ́ àwọn wọn wà àmọ́ eléyìí ta di agric àti ìmọ̀ nǹkan kan tó sọ díẹ̀ wọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀tọ́ ni so jáde kò sí nǹkan tó burú ń bẹ ọ bá sì mọ̀ pé tìbílẹ̀ ló dùn lẹ́nu ẹ kò sẹ́ni tó tú láti ẹ̀kọ́ tẹ̀mí. Eh, brother Abdul Owi láti Benin Republic wọ́n ní àwọn tó ń ṣe pàǹpà láàrin ara wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà ta nǹkan ní ọ̀dọ̀ wọn bí ọ̀kadà àtàwọn nǹkan míì pẹ̀lú pé èèyàn máa sanwó díẹ̀ díẹ̀ pé kí ni ìṣẹ̀rá Islam sọ lórí ilé gẹ́gẹ́ dáhùn. àmì dáhùn tó ra ohun tí wọ́n bá ti ń ṣe fanfa àwẹ̀ dáhùn níbi hmm. tá a ti bàjẹ́ tó àfikọ́ jẹ́ pọ̀ kọ́mọ̀ jẹ́ pọ̀ ń lọ sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ sọ wọ́n jẹ́ bó ṣe jẹ́. naam ẹ má jẹ́ àgbàgbé inṣàlá tó bá ti di ní yomul eid ní ọ̀túnla inṣàlá sọlá tó lè eid yóò wáyé ní opposite civil defence ní aago méje àbọ̀ insha Allah èyí tí àwọn olùmọ̀ wa tí wọ́n ṣáájú wa ṣe sọ̀láàtì ní ọjọ́ yìí kàtì tó má gbàgbé. ní ní àgọ́ testing ground. naam ní testing ground yẹn gangan bẹ́ẹ̀ ni a lò bíyẹnìlá ìta àlá kàtì tó má gbàgbé ètò wa ìyẹn bárúkọ ọdún yóò wáyé ní ìjọ kejì ọdún bákan náà ní ẹ̀yìn sọ̀láàtì àṣírí ní ìfẹ̀kẹ́gbẹ́ ìfẹ̀gbẹ́kẹ́gbẹ́ àfihàn ọba ṣọ̀ún ògbómọ̀ṣọ́ náà náà mẹ́tọ́ wa lórí ètò wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó ti yé ó ti yé àti dáhùn àti dáhùn àti dáhùn so nǹkan tá a ké kí wọ́n lọ kà fún ẹkú ọdún náà ni bóò ni bàbá àti ìyá mi kí ni ojúṣe mi fún wọn hmm. kí sì ni nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tèmi náà láti gbà lọ́dọ̀ wọn. àjọ gbìyànjú láti lọ gbáradì lórí kí ni ojúṣe mi fún ojúṣe àwọn òbí mi lórí mi àti ojúṣe tèmi náà tí wọ́n níbi láti ṣe fún èmi náà nígbà tí wọ́n máa béèrè béèrè lé lórí mi. ìṣẹ́ àlá tábà sì ti ń fi ìdáhùn sí ìbéèrè tí àwọn ènìyàn wa ń béèrè wọ́n mọ̀ fún wa ní àwọn ẹ̀bùn Allah kó jẹ́ ká ṣe Allah kó gba wa. náà ẹtún jẹ́ àpàdé àwọn olùwà ní ọjọ́ mẹ́jọ bí ìdínlá ta'ala níbi tí a tún ti máa pàdé wọn ní orí ìkànnì kan náà àndágbére fún àpẹlú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh